seven two zero nine zero two two nine three zero nine seven two fún ẹ̀yin ogún tí ó bá ní àǹfààní láti pè wá lẹ́yìn ètò yìí ẹ̀yin yẹn ni a fún láǹfààní láti san one one thousand a ó dẹ̀ fún yín ní sheet number yín lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn náà àwọn tó kù eighty thousand ni wọ́n mú dání ní tó bá ń bọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ náà ibi tí a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ní Tòtòrò Abẹ́òkúta lẹ́yìn post office ní Tòtòrò tẹ́yìn bá ṣàtidé post office ẹ lè pè wá sórí nọ́mbà yìí zero nine zero two two nine three zero nine seven two a máa retí yín. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó já bọ́ ó ó fọ́n á ah, ló bá tán. èso dáradára ti fọ́. ó ṣe adégun kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́n ká. àtẹ̀yìn àti èso àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́ la ṣe pàgọ́ yìí ká. àṣà balẹ̀ rẹ o ó sì pọ́n ó tún dán one oh seven dot nine fm. na fresh e dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán. ojú ò ń dán gbinrin. an exhaustive news. na fresh e dey fresh. káṣe tòótọ́ kúnjú owó. ojú ò ń dán gbinrin. programs full of wisdom o. Oh. na fresh e dey fresh. papa mama my brother my sister make una dey hear am o. Oh. ẹ mọ bọ́ fresh fm àdìgbò gẹ̀rẹ́dẹ̀ wẹ́dẹ̀rẹ́ nù. lọ́bì ó lè fọ naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. Oh, amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc. na fresh fm di made in fresh o. Oh. wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́ bọ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń súnni láyé tó àti èyí tó ń kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o oh. ó dùn tó o tún dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. ọ̀pọ̀ ọ̀nà ló wọnú ọjà ṣùgbọ́n bá a bá ti mọ ibi tá à ń lọ ó dájú ṣáká wípé a ó débẹ̀ dandan torí pé asúré tètè kan ò ní kọjá ilé arìngbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ kan kò ní sùn sọ́nà lábẹ́ àsíá bó ti wù kó rí kí ìrìn àjò yẹn kó ṣe bí eléyìí tó lọ tíkọ́tíkọ́ kó ṣe bí eléyìí tó lọ tí padà yìí bó pẹ́ bóyá a padà débùté ògo torí pé lẹ́yìn òkùnkùn bírímùbírímù ìmọ́lẹ̀ máa padà tàn ẹ tún kú ojúmọ́ ẹ káàbọ̀ sórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkanga àgbọ̀ngbẹ̀ èdè èdè tún bẹ lúgbòlùgbò nínú kànga mi láàárọ̀ yìí. ẹnì kejì mi adéyínká adégbìtẹ́ ojúlówó kọ́ńbélé ọmọ bàbá tíṣà òun náà wà nínú ilé ó ń kó kúkú kẹ̀kẹ́ ó ń ti fún tẹ̀dọ̀ ìwé ìròyìn Nigeria Tribune ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn pen pushing ìwé ìròyìn leadership apá ọ̀dọ̀ tiẹ̀ ló wà lápá tèmi èmi ní ìwé ìròyìn The Punch ìwé ìròyìn Premium Times ojú òpó ìròyìn Tropic Reporter ìwé ìròyìn Gateway Times ìwé ìròyìn The Guardian àti ìwé ìròyìn Daily Independent. lápò ọ̀dọ̀ tèmi ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe ọ̀rí kíni wí ẹ̀ kí n tó bọ́ sọ́dọ̀ ọmọ bàbá tíṣà níbi àwọn kókó kòkò kókó eléyìí tó jáde láàárọ̀ yìí ẹ jẹ́ ká ti bí òṣèlú kò torí pé lásìkò yìí pósítà ti ń lọ dígbọ́ndígbọ́n àwọn kàmpéènì ọlọ́kan òjọ̀kan ti ń ṣẹlẹ̀ lójú òpó ayélujára àkọlé kan rèé tó sọ wípé fún ti ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 Bello ni yóò jẹ́ kí àtúntò tó pin mirin kó jẹyọ lórí lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí yóò borí tinubu ọ̀ṣínbàjò àtàwọn tó kù abiola costello ló wí bẹ́ẹ̀ ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pàdé nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ni mo tún ti rí eléyìí tó sọ wípé ilé tún ti ń kún sí o ó ṣeé ṣe kíyàwó èèyàn kí wọ́n máa jáde lórí yàjóyàjó kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC láti lọ darapọ̀ mọ́ wọn nínú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí PDP bí wọ́n ti ṣe fojú yárì àti marafamora nínú ìwé ìròyìn Punch ni mo ti rí nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ni mo ṣe wà àkọlé kan rèé tó sọ wípé fún ti ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 Ngige darapọ̀ mọ́ eré ìje sípò ààrẹ ṣe alákàrà méjì tó ń tà kò yẹ kó mú jà lọ́wọ́ kálukú ń ṣọ̀rọ̀ ajé tiẹ̀ nínú ìwé ìròyìn punch yẹn náà tún ni tó ń sọ wípé fún ti ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 kù ká tẹ́ pẹ́pẹ́ àwọn àmúyẹ̀ tẹ́ni tó bá máa di ààrẹ Nàìjíríà gbọ́dọ̀ ní kí làwọn àmú àmúyẹ ẹ jẹ́ ká pàdé nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí bí inú ìwé ìròyìn punch yẹn náà bí mo sì ṣe ń gbọ́ yẹbẹyẹbẹ lẹ́ka òṣèlú náà ni o tó ń sọ wípé èmi ni olóòótọ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tí gbogbo àwọn èèyàn nílò lásìkò yìí o Wike ló wí bẹ́ẹ̀ ṣé kò sí ohun tí ń bẹ lọ́bẹ̀ tí kì í pẹ́rẹ́ lẹ́ran nínú ìwé ìròyìn punch ló wà nínú ìwé ìròyìn punch yẹn náà níbẹ̀ ni mo tún ti rí o tí wọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ wípé olórí lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Bauchi ó máa fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ lọ darapọ̀ mọ́ wọn nínú ẹgbẹ́ òṣèlú PDP kí lórí tó fi gbé ìgbésẹ̀ kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn Punch DJ dúpọ̀ ààrẹ o kì í ṣe lẹ́gbẹ̀mọ́ aṣòfin àgbà ẹgbẹ́ kan ló sọ fún ọ̀ṣẹ́ ọmọlẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ kan màrè tí wọ́n pè ní team alimikena ni wọ́n ti sọ fún un ọ̀kan gbòógì tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Edo Adams Oshiomhole wípé bàbá ààrẹ ipò ààrẹ gangan òun ní kẹ́ ẹ jáde ẹ̀yìn ní kárúfin kọjá ẹni tó lè máa díje du ipò lẹ́gbìmọ̀ aṣòfin àgbà nínú ìwé ìròyìn Punch ló wà nínú ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé tí mo rí ń bẹ̀ tó ń sọ wípé Mákindé gbé ìgbésẹ̀ láti ṣe ìdápadà gbogbo àwọn owó tùlùtùlù táwọn alá alájẹbánu alájẹbí tí wọ́n jí kó nípínlẹ̀ ọ̀yọ́ ìwé ìròyìn traffic reporter nínú ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí ni mo tún ti rí eléyìí tó ń sọ wípé ọ̀rọ̀ ti jáde àṣẹ sí títẹ̀lé ìjọba ìpínlẹ̀ èkó ti pàṣẹ o wípé kí wọ́n ti ilé ẹ̀kọ́ christian schools kí wọ́n ti pa látàrí fọ́nrán oníṣàǹṣiríṣi kan láàárín àwọn ọmọ ìpẹ́ rẹ̀ àwọn ọmọ àgbékọ́rù lọ́sọ̀kọ̀ eléyìí tó ń fẹ́ kiri lórí ayélujára nínú ìwé ìròyìn tropic reporter nínú ìwé ìròyìn traffic reporter ẹ̀ náà lélẹ́yìí wà tó ń sọ wípé hmm, àjọ tó ń gbógun tiwa ìbàjẹ́ àti ṣe owó ìlú kúmọ́kúmọ́ efcc ọmọ àti rọ́wọ́ tó ògbóná gbòǹgbò aluni ní jìbìtì lórí ayélujára kan nílùú òwèrè ìwé ìròyìn tropic reporter nínú ìwé ìròyìn gateway times níbẹ̀ ni mo ti rí eléyìí o tó ń sọ wípé àwọn olùgbé òkè ogun nílùú ìjọba ìbílẹ̀ àríwá abẹ́òkúta lọ́jọ́ ajé àná máa ṣe ìwọ́de lórí wípé wọ́n fẹ́ gbé ẹnìkan wọn lé wọn lórí gẹ́gẹ́ bí alága tuntun fún ẹkùn náà ìwé ìròyìn Greatway Times òun ló mú wá èyí làwọn kókó kòkó kókó tó jáde láàárọ̀ yìí tá a lórí ọ̀fẹ́ láti máa bójú wò ìròyìn etí ọba ń lé etí ọba lókòrè láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta bí n bá máa fi dé lóníràbájì gan ẹgbẹ́ ohun ọmọ bàbá tíṣà. gbogbo ẹni tó fẹ́ soríire toríire ń súnmọ́ tóun náà ń gba oríire mọ́ra ó yẹ tẹ̀lé mi ká lọ ìta òṣìnà ń pebi tá a dé yìí ah, ah. ṣó o débìrì ni òkè àtàlà ń pebi àdúgbò kan tó gbajúmọ̀ lábẹ́òkúta ó tún ti yá o IAS appreciation promo àníkàṣà máa dúpẹ́ IAS appreciation vacation promo gbogbo ẹni tó ń béèrè fún ẹ̀dínwó lórí first class city ilẹ̀ ias unique homes tó kalẹ̀ sí ìkẹrẹ̀kú dán first class city ìrìnsẹ́jú mẹ́jọ péré sí òkè àtà first class city wìtìwìtì ló ń tà nígbà tá a tà ní two hundred and fifty thousand naira ias appreciation promo odidi ọ̀sẹ̀ kan gbáko ọjọ́ méje péré la fi máa ta first class city ní hundred thousand naira péré dípò two hundred and fifty thousand naira tá n ta tẹ́lẹ̀ ẹ má sọ pé ìgbọ́ o torí àǹfààní ẹ̀dínwó yìí ò ní sún síwájú ju ọjọ́ méje méje lọ two hundred and fifty thousand la ń ta first class city tẹ́lẹ̀ àmọ́ wàá rà ní hundred thousand naira báyìí pé zero eight zero nine two nine four four eight four eight april twenty five lànfààní yìí máa dópin. mi ó dẹ̀ rọrùn fún mi láti máa ṣorin fún yín ṣùgbọ́n ṣé mo kó tó tún rọrùn fún mi jù láti ṣe àsopọ̀ NIN mi àti ẹ̀ka ìpè Glo mi mo lè mú ẹ̀rọ ìpè mi kí n sì tẹ star one zero nine star NIN hash tàbí kí n pe one zero nine lórí ẹ̀ka ìpè Glo mi kí n sì tẹ̀lé àwọn ìfilọ́lẹ̀ rẹ̀ tí kò bá wù mí láti pè mo lè tẹ àtẹ̀ránṣẹ́ NIN mi sí one zero nine mo lè kàn sórí glowworld.com/nin pẹ̀lú íńtánẹ́ẹ̀tì ayárabíàṣá mi tí kò bá sún mi tí ò rẹ̀ mi mo lè yà ní ẹ̀ka Glo tó súnmọ́ mi jù tó bá d lè ti gbàgbé NIN rẹ tẹ star three four six hash láti rí gbà padà ẹlòmíì lè béèrè wípé tí n bá ní NIN pọ̀ kò burú Glo jẹ́ igi lẹ́yìn ọgbà ẹ̀ nítorí o lè yan fandawọ èyíkéyìí Glo World tó súnmọ́ ẹ jù kó sì ṣe forúkọsílẹ̀ ìrọ̀rùn ló bá dé má jẹ́ kán já ẹ̀ka ìpè Glo rẹ o nítorí àwọn àǹfààní tó pọ̀ sí ìpè àti data látọwọ́ Glo àti so NIN rẹ pọ̀ pẹ̀lú ẹ̀ka Glo rẹ ó rọrùn gidi kò léwu ọ̀fẹ́ ni kò sì ní wàhálà rárá. Glo ọ̀rẹ́ àfàìmọ̀ kó má já wọn àmì tí mò ń róye ẹ̀ nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀ karaw máa ta mi bíi pé mo fomi atapara ara ń já mi jẹ nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara ara ó máa yún mi bàbá ń bari ẹni ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe ìwọ̀ ọ̀rẹ́ lọ́wọ́ àtẹsẹ̀. bnc capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta. bnc capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà mígbà pharmacy two tubos pharmacy abiola way leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adé additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jò pharmacy ọbàntòkù iléeṣẹ́ tèmítáyọ̀ trado medical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ gangan ibi tẹ́ẹ̀ ti lè rí bnc capsule aládùúgbò yín ẹ pè oh oh three 69434. padà ìròyìn etí ọba ńlé etí ọba lókòrè láti lè rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta jẹ́ kí a bẹ̀rẹ̀ láti agbọn òṣèlú ìwé ìròyìn punch ni a ti bá ìròyìn àkọ́kọ́ tó dàbí òkèlè àkọ́bù tí kì í ráhùn ọbẹ̀ pàdé níbi tí a ti rí kà wípé olùdarí nílé ìgbọ̀nsọ̀fin ìpínlẹ̀ bauchi abubakar suleiman ti fi ẹgbẹ́ òṣèlú all progressives congress sílẹ̀ ó ti lọ jẹ́jẹ́ fún ẹgbẹ́ òṣèlú people's democratic party òun àti àwọn olólùfẹ́ ó ní òun fi ẹgbẹ́ òṣèlú apc sílẹ̀ nítorí pé wọ́n yọ àwọn nípọ̀sìn wọ́n tún wá ń lọ ata lẹ́yìn ẹsẹ̀ àwọn ó ṣe àlàyé wípé tán bá ní nǹkan pín yẹlẹyẹlẹ ẹgbẹ́ òṣèlú apc ló pín yẹlẹyẹlẹ ó ní bí ó ṣe pín yẹlẹyẹlẹ yìí ni ó jẹ́ kí òun fi ẹgbẹ́ náà sílẹ̀ tí òun sì lọ jẹ́jẹ́ fún ẹgbẹ́ òṣèlú PDP ìwé ìròyìn punch ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí fún ti ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 Bello yóò ṣe àtúntò orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn tó bá borí Tinubu àti Ọ̀ṣínbàjò Abiola Costello ló wí bẹ́ẹ̀ wọ́n ní ìgbìmọ̀ eléyìí tó rí sí ìpolongo ètò ìdìbò ààrẹ fún gómìnà Yaya Bello lọ́jọ́ àìkú ti mú ìdánilójú wá o fún gbogbo àwọn ọmọ nàìjíríà wípé gómìnà ìpínlẹ̀ Kogi òun ni yóò mú àtúntò tó pinrin tí gbogbo wa ń dà níyan rẹ̀ wá sí ìmúṣẹ bí wọ́n bá dìbò yàn lọ́dún 2023 olùdarí àpapọ̀ fún ìgbìmọ̀ olùpolongo yàyà bello hafsat abiola costello ló ṣe léyìí lásìkò ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn nílùú àbújá gẹ́gẹ́ bí arábìnrin abiola costello tó jẹ́ ọmọbìnrin fún olóògbé olóyè mk abiola ẹni tó jáwé olúborí níbi ètò ìdìbò ààrẹ tọdún 1993 tọjọ́ kejìlá ó oṣù kẹfà bẹ́ẹ̀lù òun ló wá jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọ̀ èèyàn eléyìí tẹ́ rò yìí pé wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ wọ́n jẹ́ olóyè kọkànrìnkọ̀rìn tí gbogbo yín fojú sí lára wípé wọn yóò di ààrẹ ó ní níbi ètò ìdìbò tó ń bọ̀ àti níbi ètò ìdìbò abẹ́nú tẹ̀gbọ́n òṣèlú APC bí wọ́n bá lè ṣe kó lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ láìsí fàákàjà àbí lọ́gbọ́lọ́gbọ́ ó gómìnà Yaya Bello ó ní yóò borí wọn ó wá jẹ́ kó di mímọ̀ wípé bẹ́ẹ̀ ò bá gbàgbé bàbá òun tó ti di olóògbé ìyẹn olóyè MKO Abiola ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn jìnnìjìnnì ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àṣàlẹ̀ tí wọ́n wà nínú òṣèlú òun ni wọ́n gbógun tì ń gbà yẹn ṣùgbọ́n kò jẹ́ kí jẹbẹtẹ kó gbọmọ lóhùn lọ́wọ́ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí lẹ ti máa rí kà. gbogbo ọmọ ní jagun lójú ìyẹ́ èyí lọ ní ìbámu pẹ̀lú ìròyìn tí ọpọ́ sùn nínú ìwé ìròyìn punch níbi tí alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ nílẹ̀ wa Rotimi amechi ti jẹ́ kó di mímọ̀ ní ààfin Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúwùsì wípé bí a bá ń sọ ẹni tó lè bọ́ sípò lẹ́yìn ààrẹ Muhammadu Buhari lọ́dún 2023 òun ni òun kójú òṣùwọ̀n jùlọ Amaechi ẹni tó sọ̀rọ̀ yìí ní ilé níbi ojúmọ́ gbé mọ́wá ní ìpínlẹ̀ Ọ̀ṣun lákòókò tó lọ́ọ́ ṣe ẹ̀ẹ́lẹ́mbẹ̀hún eh, sí kábíyèsí ọ̀ní ilé ifẹ̀ ọba adéyẹyè ògúnwùsì gẹ́gẹ́ bí arapa fífi ọ̀rọ̀ lọ àwọn àgbààgbà wípé kó má dàbẹ́ ni pé ẹ kà á nínú ìwé ìròyìn èmi náà ń díje fún ipò ààrẹ lọ́dún 2023 nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ fún kábíyèsí ọ̀nìrìṣà moses ọlávare èyí tí ó jẹ́ kó di mímọ̀ wípé àmẹ́jì ẹni tí wá ṣe kábíyèsí sí ọba ọ̀ọ́ni wípé òun fẹ́ díje fún ipò ààrẹ tó sì jẹ́ pé òun nìkan kọ́ ló wá nítorí pé ọmọọba kì í dára jù alága fún ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé lórí ọ̀rọ̀ àwọn ológun aṣòfin àgbà alẹ́ òǹdẹ̀mẹ̀ wà lára àwọn tó sìn ín wá sọ́dọ̀ kábíyèsí ìwé ìròyìn punch ló sì kọ ròyìn náà. nínú ìwé ìròyìn pọ́ńchì tó jáde láàárọ̀ yìí fún ti ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 ngige darapọ̀ mọ́ eré ìje sípò ààrẹ o òun làkọ́lé ìròyìn tó pọ́túsù kan wọn ni alákòóso fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ aṣòfin àgbà Chris ngige ló ti darapọ̀ mọ́ eré ìje sípò ààrẹ nílẹ̀ wa wọn ni iléeṣẹ́ ìròyìn rẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé alákòóso náà ló ti ń ṣe ìforíkorí rí ìfikùn lukùn pẹ̀lú àwọn kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC papọ̀ pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ti alátakò nígbà tí ìrètí wà wípé yóò kéde ní gbangba wálíà wọn wá jẹ́ kó di mọ̀ pé Ngige òun ló ṣe àlàyé ìdí pàtàkì tí òun fi lọ́ǹkàn sí àwọn ẹgbẹ́ alátakò nígbà tó bá wọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ lágbègbè kan tí wọ́n pe ní Amansia eléyìí tó jẹ́ agbègbè tó pààlà láàrin ìpínlẹ̀ wọn pẹ̀lú ìpínlẹ̀ Enugu lẹ́yìn tó ṣe àbẹ̀wò sí gómìnà Ifeanyi Ongwaye wọn wá jẹ́ kó di mọ̀ láti pàṣẹ iléeṣẹ́ ìròyìn rẹ̀ wípé ngige òun ló ti ń ṣe ìforíkorí ìfikùnlukùn pẹ̀lú gbogbo àwọn èèyàn tó sì ti ń rawọ́ ẹ̀bẹ̀ wọn ni gẹ́gẹ́ bó ṣe sọ ó ní mo ti ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Enugu gẹ́gẹ́ bí arapa ìforíkorí ìfikùnlukùn torí pé a kìí ṣòṣà lódò kí làbẹ́làbẹ́ kó má mọ̀ wọn nígbà táwọn èèyàn wá ń sọ̀rọ̀ wípé èé ṣe tó fi wá jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Enugu tó wá láti inú ẹgbẹ́ PDP òun lẹ lọ́ ń ṣe ìfikùnlukùn pẹ̀lú rẹ̀ ó ẹ̀yà ìgbò òun ló ti wá ìkan náà jọ ní gbogbo wa ọwọ́ ajẹ́ kó di mímọ̀ wípé ní báyìí o láìpẹ́ láì jìnà wọn yóò kéde rẹ̀ gangan ló gbangba wálíà fún gbogbo èèyàn láti gbọ́ ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ ilẹ̀ ti máa rí yẹn kà. nínú ìwé ìròyìn nation láti bá àkọlé eléyìí pàdé tinubu ni ọlọ́run yàn gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2023 bishop káyọ̀dé williams ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nation gẹ́gẹ́ bí a ṣe kà á gbajúgbajà òjíṣẹ́ ọlọ́run ní káyọ̀dé williams ti jẹ́ kó di mímọ̀ fún gbogbo èèyàn ìpè gedegbe báyìí ni ọlọ́run fi hàn òun ìpè aṣáájú bọ́lá ahmed tinubu òun gangan ni yóò di ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2023 torí pé òun ni ọlọ́run yàn ó kí ẹnu bọ̀rọ̀ wípé gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún 2014 nígbà tí ọlọ́run sọ fún òun tí òun sì gbọ́ ketekete èyí tí òun sì sọ fún àwọn aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress nígbà náà kí ó tó di pé wọ́n tiẹ̀ ṣe ètò ìdìbò abẹ́lé nígbà tí olóyè john odige oyegun tí ó jẹ́ alága lápapọ̀ fún ẹgbẹ́ òṣèlú apc àti aṣáájú bọ́lá ahmed tinubu nígbà náà ni òun sọ fún wípé kí wọ́n má dara wọn láàmú torí pé buhari muhammadu buhari ni ọlọ́run yàn kí ẹgbẹ́ òṣèlú fà kalẹ̀ òní gbogbo àkókò yìí ṣe ni wọn ò tiẹ̀ tí ì mọ ẹni tí wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ òye fún ipò ààrẹ nígbà náà ó ní òun sì tún kọ lẹ́tà ṣọwọ́ sí àwọn tí wọ́n ń díje fún ipò ààrẹ lára wọn ni alhaji rabiu kakwaso òwòlé rochas okorocha ìpè kí gbogbo wọn lọ sí mẹ̀dọ̀ nítorí pé buhari ni ọlọ́run da òró ipò ààrẹ sí lórí nígbà náà ṣùgbọ́n lákòókò yìí ọlọ́run ti fi hàn òun pé tinubu òun ni ààrẹ kan ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. èmi ni ààrẹ olóòótọ́ tí gbogbo àwọn ọmọ nàìjíríà nílò lásìkò yìí o wíkẹ ló wí bẹ́ẹ̀ o ṣe wá lanu kò sí pósítà tèmi ń ta. àyà mi jẹ́ àbóyè sọ yẹn. owó tá a máa ra fi jẹ bọ́ọ̀lì. wọ́n sọ pé ọmọ yẹn tuntun lálàá mi o. <laughs> owó tá a máa fi jẹ bọ́ọ̀lì. ìwé ni bọ́ọ̀lì tó wà ń tẹnu mọ́. bọ́ọ̀lì ah, ah. bó o máa fi ó ti rà. Ah, ẹ wo ẹ jẹ́ ká tẹ̀síwájú ròyìn jàre wọn ní gómìnà ìpínlẹ̀ Rivers ọ̀gbẹ́ni Nyesom wiki ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti fa òun kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè sípò ààrẹ níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 pẹ̀lú àlàyé pé òun nìkan lòun mọ́tí fún tẹ̀dọ̀ lórí bí wọn yóò ṣe gba agbára lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC gẹ́gẹ́ bó ṣe sọ ó ní òun kan ṣoṣo tí ó orílẹ̀-èdè nàìjíríà tá a nílò lásìkò yìí òun ni ààrẹ tó jẹ́ olóòótọ́ tí ò ní fi gbà kan bọ ọ̀kan nínú ó sì wá ní ẹni náà ẹ má wá jìnnà èmi gángan rèé o Wike òun ló jẹ́ pé ṣáájú àkókò yìí ló ti kéde àníyàn rẹ̀ láti díje dupò ààrẹ níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 ó wá sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Niger níbi tó ti lọ rawọ́ ẹ̀bẹ̀ sí wọn wípé kán gbárùkù tìhun iléeṣẹ́ orísun ìròyìn ilẹ̀ Nàìjíríà News Agency of Nigeria ló jábọ̀ pé gómìnà ìpínlẹ̀ Rivers náà ló ṣe pàdé pẹ̀lú àwọn ikọ̀ ikọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Niger lólùlé ẹgbẹ́ náà tó wà nílùú Minna níbi tó ti rawọ́ ẹ̀bẹ̀ sí wọn wípé kí wọ́n fa òun kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ó ní kò béwu dé kò séwu lẹ́gbẹ̀rún ọkọ̀ àfàìdún ọbẹ̀ lórí ọ̀rọ̀ kọ̀ǹsẹ́sọ̀ọ̀sì wípé ká fẹnukò lórí adíje kan ṣoṣo dondo sípò ààrẹ kò sí ohun tó burú ń bẹ̀ bó bá ti mú ìwà pínre láàrin ọlọ́fà mọ́jọ àìsí ojú ìṣáájú àìfigbákanbọ̀ kan nínú bó bá ti mú yẹn lọ́wọ́ kò sí wàhálà ń bẹ̀ ó wá jẹ́ kó dì mọ̀ pé mo ti mò ń kéde ní gbangba wálíà o wípé èmi gómìnà Wike mo ti fi ara mi sílẹ̀ o láti san ìdíyelé eléyìí tá a fi dọ́là orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ló mú wá. kó tó gbé ìwé Punch ọwọ́ ẹ̀ lẹ̀ bá mu. ó yá gbà. níbẹ̀ láti rí ìròyìn yìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Wike níbi tí gómìnà ìpínlẹ̀ Rivers Yeze Wike ti bu ẹnu àtẹ́ lu ogun èyí tí ààrẹ Muhammadu Buhari tó ní òun gbé ti ìwà jìbìtì níwọ̀n gbà tí ó lè fi òójú o àánú wo àwọn gómìnà méjì kan tẹ́lẹ̀ rí èyí tí wọ́n ti tì mọ́lé látàrí pé wọ́n jẹ̀bi ẹ̀sùn jìbìtì àwọn gómìnà náà bí ẹ̀ bá gbàgbé ní gómìnà ìpínlẹ̀ plateau joshua dariye àti gómìnà ní ìpínlẹ̀ taraba nígbà kan rí jọlẹ ìyàmẹ̀ àwọn méjèèjì ló jẹ́ pé ilé ẹjọ́ ni ó rán wọn lẹ́wọ̀n lórí pé wọ́n jẹ̀bi ìwà jìbìtì wíṣe wíkẹ́ ó jẹ́ kó di mímọ̀ wípé láì sọ̀sẹ̀ kí ààrẹ muhammadu buhari kó tètè fagilé àjọ efcc àti àjọ àti àjọ icpc látàrí pé gbogbo akitiyan àjọ méjèèjì yìí láti ṣiṣẹ́ láti fi ọwọ́ ṣùkún mú àwọn oníjìbìtì ìṣe ni ààrẹ tún sọ di òtúbáńtẹ́ nípa fífi ojú àánú wo àwọn olè èyí tí ọwọ́ ti bà wíkì jẹ́ kó di mímọ̀ wípé kí la wá ń sọ kí la ń wí pé ẹni tó náà ń gbógun ti wá jìbìtì tó jẹ́ pé àwọn tí gbòòrò ìwà jìbìtì ti gbé òun náà ló tún tú wọn sílẹ̀ báwo lèèyàn ṣe máa pín ọsàn sí méjì tí a ní ìkan ti bàjẹ́ ìkan ṣe é mu ìwé ìròyìn punch ló sì kọ ìròyìn náà. ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. mo ti jọba. àjùmọ̀ṣe onígbàgbọ́ Christian Association of Nigeria ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Deeper Life ní àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn Ògùn Central fi ayọ̀ àti ìgboyà sọ wípé àkókò ti tó láti dojú ìjọba Sátánì bolẹ̀ níbi ìsọjí kárí ayé ti ìjọ Deeper Life tí a pè àkórí rẹ̀ ní jíjọba lẹ́kùnrẹ́rẹ́ nípasẹ̀ Kristi tí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́bọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin títí di ọjọ́ ṣẹ́gun ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún twenty twenty two yìí ní gbàgede pápá ìṣeré MKO Abiola ní Kútọ̀ Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ní déédéé aago márùn-ún ìrọ̀lẹ́ ní ojoojúmọ́ àti ní aago mẹ́jọ òwúrọ̀ ní ọjọ́ ọjọ́ ìsinmi yóò jẹ́ àkókò ìfojúkojú pẹ̀lú ajínrere àgbáyé olùṣàgùntàn àgbà ti ìjọ dípà ọmọwé wf kò mú gbogbo olùkópa yóò jọba lẹ́kùnrẹ́rẹ́ olórin ẹ̀mí ni Tommy Walker yóò pẹ̀lú àwọn olórin ẹ̀mí mìíràn láti jíṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ bí iṣẹ́ ìránṣẹ́ yìí bá ṣe ń lọ ni yóò máa jáde sí gbogbo àgbáyé láti orí ẹ̀rọ káyélujára ti ìjọ dípà ní tèmi èmi ò ní gbẹ̀yìn o. mo ti jọba ẹmu tó ṣẹlẹ̀ a lọ wá akọ màálù àbíwó gàgàrà méjì epo pupa adìẹ ìbílẹ̀ ẹja ọsàn àti epo bẹntiró fifty litres a ó wá ṣàwọn ètò yẹn a ó máa wá wípé télélẹ̀ awo àfihàn kú fọyangí adíá fún apò gbẹ. ó tó. ṣètòrí omi borehole náà ni gbogbo kátikàti yìí baba landlord má jẹ́ pé ó lọ ní jìbìtì pé akọ́ṣẹ́mọṣẹ́ tó dáńtọ́ ìyẹn onyx geoservices with advanced technology and precision geophysical equipment onyx geoservices á bá yín gbẹ́ borehole tó ń sun omi gidi ní báyìí ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ wà lórí geosurvey àti borehole gbígbẹ́ huge discount on drilling and geophysical electrical survey onyx geo services ò lẹ́lẹ́gbẹ́ ẹ kàn sí wa lónìí ládojúkọ mobile filling station oníkólóbó abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three zero eight zero six eight nine zero five zero eight three tàbí zero eight zero six two three four one nine nine three zero eight zero six two three four one nine nine three. Promo runs till end of April 2022. Onyx Geo Services. Water is life ìròyìn ayọ̀ rèé fún gbogbo àwọn obìnrin pátá the women college of ministry tó ti padà dé báyìí ẹ pàdé olúfúnkẹ́ adétúbẹ̀rù atọ́kùn ètò she matters fún ọ̀sẹ̀ mẹ́fà gbáko bí ó ṣe máa mú wa rin ìrìnàjò ẹ̀kọ́ àtayé ẹni ṣe bíi ẹ̀kọ́ bí a ti ṣe ilé ayé bí a ti ṣàwárí ara ẹni ọ̀nà àgbà àyànjú àwọ̀ nínú ilé àti bí a ti lè tó àwọn ọmọ wa tí wọn ò fi pèrègìdè láàrin àwọn akẹgbẹ́ wọn yòókù bẹ́ẹ̀ sì ni ètò tún wà fún àwọn tó ń wojú olúwa fún èso aago méjìlá ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́ gbáko tara ṣàṣà darapọ̀ láti fi ìmọ̀ kún ìmọ̀ kó o lè rìn kó o sì yan fanda nínú ìrìn àjò alárédè rẹ ẹ̀kọ́ yìí wà fún gbogbo àwọn obìnrin láti ọmọ ọdún mẹ́tàdínlógún lọ sókè tí ó ti ládé orí tàbí tó ti lọ́kọ tó fi mọ́ àwọn àdọ́mọtọ́ àtàwọn tán ti kọ́kọ́ fún ìkorúkọsílẹ̀ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí zero eight zero two three two four two three eight nine àǹfààní ìkẹ́kọ̀ọ́ sì wà lórí ẹ̀rọ ayélujára tètè ìforúkọsílẹ̀ kó má bàa fọ́ọ̀rù the women college of ministry pàtàkì ní fún gbogbo obìnrin. obìnrin ni

káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti ilé iṣẹ́ rédíò fresh one oh seven prime fm lábẹ́òkúta ìròyìn tá a fi ń tẹ̀síwájú ló wà nínú ìwé ìròyìn The Punch tó ń jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ́ kan lábẹ́ àti bàbá ẹgbẹ́ tí wọ́n pè ní Team Alimikena ló ti pàrọwà sí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ẹdó Adams Oshiomhole wípé kó jáde du ipò ààrẹ dípò o kó máa ṣe ìfigagbága eléyìí tí ò fi bẹ́ẹ̀ sí le pẹ̀lú aṣòfin àgbà Francis Alimikena lórí ti ọ̀rọ̀ ètò ìdìbò sípò lẹ́gbọ̀n àgbà ẹgbẹ́ náà ni wọ́n fi ọ̀rọ̀ àmọ̀ràn náà ṣọwọ́ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta fáwọn akọ̀ròyìn láti pàṣẹ alágbèkalẹ̀ ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni Sunny Ifigene àti akọ̀wé àgbà Omeza Oguma wọ́n warawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún láti má ṣe jẹ́ kí àwọn tí wọ́n ń fẹ̀kọ́tọ̀nà fún tí wọ́n ń pọ́nrọ́ léwé fún wípé bàbá ẹ jáde dúkù sílé ìgbìmọ̀ aṣòfin àgbà sọ bí elékùrọ́ òun lẹ́wọ̀lé wọn ní bàbá wọn fẹ́ dà yín lágbónú síná ni ò dípò dípò bẹ́ẹ̀ ẹ lọ jáde du ipò ààrẹ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ló mú wá. nínú ìwé ìròyìn Nigerian Tribune ìmàlẹ́ ń falàfíà bàbá àbàdàn níbẹ̀ láti bá ìròyìn eléyìí pàdé wípé gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Zamfara Alhaji Abdulrasheed Yari Abubakar aṣòfin àgbà Kabiru Garuba Mafara àti àwọn ìkan ìkan nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà ni wọ́n ti kó nínú ẹgbẹ́ òṣèlú APC báyìí tí wọ́n sì ti lọ jẹ́jẹ́ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ Zamfara nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní gùsọ lọ́jọ́ àìkú alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Zamfara ọ̀gágun tó ti fẹ̀yìntì Bàlá Mádé jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú PDP ti tẹ́wọ́ gba Yari Marafa àti àwọn ìkan ìkan nínú ẹgbẹ́ òṣèlú APC èyí tí wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP báyìí àwọn àti àwọn olólùfẹ́ wọn ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti jọ sọ̀rọ̀ àwọn sì ti jọ fi ẹnu kò sí orí àdéhùn láti jọ ṣiṣẹ́ pọ̀ láti gba orílẹ̀-èdè yìí kúrò lọ́wọ́ àwọn ẹgbẹ́ tó mú wọn sìn àti láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú PDP kó ṣe àṣeyọrí èyí tó gbópọn nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 ìwé ìròyìn Nigerian Tribune ló kọ ìròyìn náà. ìwé ìròyìn pọ́ǹsì ṣe lẹ́gbẹ̀ lẹ́yìn ìròyìn apá bí ló bá yọ o ò ní ó tún ti ń rúgbó bọ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn yóò sì máa jáde kẹ̀tíkẹ̀tí nínú ẹgbẹ́ òṣèlú APC lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí PDP yìí ti ṣe fojú yárí àti márafamọ́ra òun làkọ́lé ìròyìn àríkà wípé mu hmm, ogunlọ́gọ̀ àwọn ẹ̀yà tòun ti gùn nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ó kéré pin nípínlẹ̀ méjìlá òun ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp àti ẹgbẹ́ òṣèlú social democratic party sdp ẹ̀ṣídóńdó ṣáájú ètò ìdìbò abẹ́nú eléyìí tó fẹ́ bẹ̀rẹ̀ lóṣù tó ń bọ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ṣe jẹ́ kó di mímọ̀ ó ní fàákàjà òun lọ́gbọ̀lọ́gbọ̀ náà ó bẹ̀rẹ̀ lọ́dún tó kọjá látàrí ètò ìdìbò abẹ́nú ti yíyan àwọn olóyè láwọn ìpínlẹ̀ gbogbo eléyìí tó yọrí sí bí igun kan bó ṣe wọlé tí wọ́n sì bẹ́gi dínà igun míì ìwé ìròyìn Punch ló jẹ́ kó dìmọ̀ pé fàákàjà náà ló bẹ̀rẹ̀ lásìkò tí gómìnà gómìnà Mai Buni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Yobe tó ń jẹ́ alága ìgbìmọ̀ afúnṣọ́ nígbà náà tó sì jẹ́ pé nígbà tí aṣòfin àgbà Abdullahi Adamu tí wọ́n dìbò yọ òun sórí àpèrè ìṣèjọba gẹ́gẹ́ bí alága àpapọ̀ wọn ní òun náà ó ń pọ̀n sẹ́yìn igun kan ju igun kan lọ eléyìí ló sì ṣokùnfà bí fàákàjà náà bó ṣe ń fẹjú kẹ̀kẹ́ sí i wọ́n ní ní báyìí olórí lẹ́gbọ̀n aṣòfin ìpínlẹ̀ Sokoto Aminu Atida àti igbákejì akójànú ilé Alhaji Muritala Maigona wọ́n ní àwọn náà tí wọn ò fi ìgbàanú kan ṣọ̀já pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Sokoto aṣòfin àgbà Aliyu Wamako ni wọ́n ti darapọ̀ báyìí sínú ẹgbẹ́ òṣèlú PDP lẹ́yìn ìpinnu láti jẹ́ wípé igun ti wà mákò òun ni òun ni alága òun òun ló ń pọ̀ sẹ́yìn rẹ̀ ìwé ìròyìn punch ló tún jábọ̀ ìpè ọ̀pọ̀lọpọ̀ àwọn títa kọ́ṣọ́ òun ló ti ń ṣẹlẹ̀ o ní ìpínlẹ̀ akwa ibom ìpínlẹ̀ delta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ ilẹ̀ ti lè kà lákàgbádùn aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú all progressive congress tó tún jẹ́ ẹnìkan tó ní èròǹgbà láti díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí ló ti ké sí àwọn ọ̀dọ́ orílẹ̀‐èdè nàìjíríà nínú èròǹgbà rẹ̀ láti ṣe ààrẹ lọ́dún 2023 wípé pẹ̀lú àwọn ọ̀dọ́ ìtàn orílẹ̀‐èdè yìí a lè yí padà sí rere ó ní bí àwọn èèyàn tó tó bílíọ̀nù méjì ààbọ̀ bá lè wà lórí youtube tí wọ́n sì ń tẹ̀lé èyí tí àwọn ọ̀dọ́ tí wọ́n sì dúró síwájú ẹ̀ náà wà nínú wọn ó ní tá a bá jọ ṣiṣẹ́ pọ̀ a lè sọ lédè yìí dé pàtàkì ó ní ẹ jẹ́ kí a lọ ní ẹ̀mí a lè ṣe é dípò ẹ̀mí kò ṣeé ṣe ó ní bí a bá gbàgbọ́ nínú orílẹ̀-èdè yìí èmi àti a lè yí ìtàn orílẹ̀-èdè yìí padà Tinubu ló sọ bẹ́ẹ̀ fún ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ èyí tí wọ́n wá láti ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí láwọn ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà níbẹ̀ níbi tí wọ́n ti ń fi àtìlẹ́yìn hàn sí ìgbésẹ̀ Tinubu láti fẹ́ díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ìwé ìròyìn Nation ló sì kọ ròyìn náà. nínú ìwé ìròyìn Gateway Times ó jáde láàárọ̀ yìí lẹ́ka òṣèlú náà láṣìwà olóyè Táíwò sì ni olórí wa o àwọn olùgbé agbègbè Òkè Ògùn ni wọ́n fẹ̀hónú wọn lórí wípé wọ́n fẹ́ gbé alága kan lé wọn lórí gẹ́gẹ́ bá a ṣe rí kà ń bẹ̀ wọ́n ní àwọn ará agbègbè Òkè Ògùn níjọba ìbílẹ̀ àríwá Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ ajé àná ni wọ́n ti fẹ̀hónú wọn tí wọ́n sì ṣe ìwọ́de alágbára lórí ẹ̀sùn wípé ẹnìkan tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún aláfọ̀rọ̀lọ̀ pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún lẹ́ka ìròyìn ọmọọba Ìfẹ́káyọ̀dé Akínbọ̀dé ni wọ́n fẹ́ gbélé wọn lórí o gẹ́gẹ́ bí alága tuntun fún agbègbè náà àwọn olùfẹ̀hónú wọn lára wọn láti rí àwọn ọ̀dọ́ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n àwọn obìnrin àwọn olórí agbègbè àti àwọn olórí kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì ń kọrin láti fi àìdùnnú wọn hàn wípé wọ́n fẹ́ fi tìpátìkúkù wọ́n fẹ́ fi yọ olóyè ahmed taiwo eléyìí tó sì jẹ́ pé gbogbo àwọn ìgbésẹ̀ láti yọ ẹni náà òtún bá ń tẹ̀nì wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùwọ́de ọ̀hún ni wọ́n gbé àkọlé ọlọ́kan òòjọ̀ kan ni wọ́n gbé e lọ́wọ́ lára èyí tá a ti rí kò sẹ́ni kankan o ní agbègbè òkè ògùn tó yan ìfẹ́ káyọ̀dé gẹ́gẹ́ bí olórí olóyè ahmed taiwo òun sì ni olórí àkọ́kọ́ lágbègbè òkè ògùn kò sáàyè fún gbígbé olóyè lè wà lórí o nígbà tó ń bá wọn akọ akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìpéjọpọ̀ náà ọ̀kan lára àwọn olórí agbègbè ọmọọba timothy akindele ló jẹ́ kó di mọ̀ pé ojú wòye ṣàkátà pàrábà yìí òun làgbánsítọ̀ tójú tẹ̀yìn lù ohun kan náà ló fi ń fọ̀ ohun kan ṣo tí gbogbo àwọn agbègbè òkè ògùn tí wọ́n fi ń fọ̀ òun ní pé olóyè ahmed taiwo òun sì ní olórí wọn má bá gbé ẹnikẹ́ni wá àwa ò fọwọ́ sí ìwé ìròyìn Gẹ́jọ́ Times ló mú wá. gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú òun ni ìgbìmọ̀ ìṣàkóso ìpínlẹ̀ èkó ti fún ní káre ìwọ o lè ṣe sáà kejì ní ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí akọ̀wé ìròyìn fún sanwó-olú ṣe sọ gbóyèga akọsílẹ̀ ó ní gómìnà ni wọ́n tún fún ní àmì wípé ó yege nípa títẹ̀lé ètò ìdàgbàsókè ìpínlẹ̀ èkó ọjọ́ ajé àná ní ìgbìmọ̀ tó ga jù lẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe ìpàdé tí wọ́n sì sọ fún sanwó-olú wípé ó kú oríire o ìwọ wàá ṣe sáà kejì nípò ìwé ìròyìn punch ló sì kọ ròyìn náà. nínú ìwé ìròyìn pọ́ǹtì tó jáde láàárọ̀ yìí kùkà mẹ́nubà àwọn àmúyẹ tí ààrẹ tó kàn gbọ́dọ̀ ní òun làkọ́lé ìròyìn tí mo rí nínú ìwé ìròyìn pọ́ǹtì tó ní bíṣọ́ọ̀bù ìjọ àgùdà ti ẹkùn Sokoto òjíṣẹ́ ọlọ́run matthew kuka ló ti mẹ́nubà àwọn àmúyẹ ọlọ́kan òjọ̀kan eléyìí tí ẹni típò ààrẹ bá kàn báyìí tó gbọ́dọ̀ ní kuka òun ló mẹ́nubà àwọn àmúyẹ náà níbi ọ̀rọ̀ ìkíni kúrè rẹ̀ fún ti ayẹyẹ ọdún àjíǹde lábẹ́ àkórí tó sọ wípé sísọ gbogbo wíwọ́ di títọ̀ lórílẹ̀‐èdè tó ti pín yẹlẹyẹlẹ nígbà tó mẹ́nubà àwọn àmúyẹ náà òjíṣẹ́ ọlọ́run ọ̀hún ó jẹ́ kó ti èyí tó ní ọkàn ọkàn ìkáàánú ọkàn ìṣoore àti ẹni tó jẹ́ pé ó gbóná jọjàn gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè yìí kò tiẹ̀ níṣe o pẹ̀lú ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 ṣùgbọ́n ohun kan ṣo tí kálukú wa gbọ́dọ̀ gbajúmọ̀ òun ni bí a ó ṣe pẹ̀tù sínú ọkàn gbogbo àwọn ọmọ Nàìjíríà àti láti bójú wo àwọn àǹfààní bàǹtàbàǹtà àti ọjọ́ iwájú rere eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà ta nílò ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí òun lẹ ti máa rí kà. àdíje fún ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ní ìpínlẹ̀ èkìtì bísí kọ́láwọlé ti ṣèlérí wípé òun yóò wọ ṣòkòtò kan náà pẹ̀lú àìsí ètò ààbò ní ìpínlẹ̀ náà láti rí i pé ètò ààbò tó gbópọn ó padà sí ìpínlẹ̀ èkìtì èyí tí yóò sì fa ojú àwọn olùfowódókòwò mọ́ra láti wá fowódókòwò sí ìpínlẹ̀ èkìtì ó ṣèlérí láti fi ìgbẹ́kẹ̀lé èyí tó ti sọnù nínú àwọn èèyàn nípa iṣẹ́ àgbẹ̀ láti dá padà pẹ̀lú àfikún pé òun yóò sì tẹ̀lé ìgbésẹ̀ èyí tí gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ èkìtì ayọ̀délé fáyọ̀ṣe ṣe nípa ṣíṣètò bí ebi ò ṣe nípa àwọn èèyàn èyí tí wọn yóò máa jẹ tí wọn yóò sì máa mu lóòrèkóòrè kọláwọlé tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé òun yóò ṣètò àyíká tó jíire èyí tí yóò máa pè fún àwọn olùfowódókòwò wá fowódókòwò síbí wá fowódókòwò síbí èyí tí yóò sì bí ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ láti dáṣẹ́ sílẹ̀ fún àwọn ọ̀dọ́ láti ríṣẹ́ ṣe pẹ̀lú láti rí pé owó ń wọlé sí àpò ìjọba láti lè fi ṣe àwọn ohun amáyédẹrùn onídàgbàsókè àdíje fún ẹgbẹ́ òṣèlú PDP náà èyí tó sì gbà kan rí jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kìtì ó sọ̀rọ̀ lákòókò tó ń bá àwọn alátìlẹyìn yẹn sọ̀rọ̀ ní ìlú adó èkìtì ní ìgbáradì láti bẹ̀rẹ̀ ètò ìpolongo ìbò ìwé ìròyìn punch ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn tropic reporter tó jáde láàárọ̀ yìí ìjọba ìpínlẹ̀ èkó pàṣẹ pé kí wọ́n ti ilé ẹ̀kọ́ christian school pa ò látàrí fọ́nrán àkáwò oníbálòpọ̀ láàrin àwọn ọmọ ìpẹ́ẹ̀rẹ́ tó ń fẹ́ kiri òun làkọ́lé ìròyìn àríkà wípé ìjọba ìpínlẹ̀ èkó ló ti kéde báyìí o wípé kí wọ́n lọ ṣá kọ́kọ́rọ́ pa mọ́ ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní christian schools ní gbogbo ìpínlẹ̀ ọ̀hún ọ̀hún wọ́n ní kí wọ́n lọ ṣàkọrọ̀ pamọ́ wọn títí dìgbà tí wọ́n yóò fi báyàrá ọ̀rọ̀ jábì kan nípa ti iṣẹ́ ìwádìí eléyìí tó ń lọ lọ́wọ́ lórí fọ́nrán àkáwò tó ń fẹ́ kiri nípa ti ṣàǹṣìrìṣìn láàrin àwọn ọmọ ìpẹ́ẹ̀rẹ́ àwọn ọmọ àgbékọ́rùn lọ sóko eléyìí tí wọ́n sọ pé wọ́n wù níwà nílùú Dubai orílẹ̀-èdè United Arab Emirates ìjọba ìpínlẹ̀ náà ló sọ nínú àtẹ̀jáde kan wípé ó ti ta síjọba ìpínlẹ̀ èkó létí o ó sì ti dé sétí gbọ̀wọ̀n nípa ti ìwà ìpàlè nípa ti ìbálòpọ̀ eléyìí tó ṣẹlẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Christian schools tó wáyé ní Dubai orílẹ̀-èdè UAE wọn wá jẹ́ kó dìmọ̀ wípé ní báyìí o ó ṣe ní láàánú nípa ti àwọn fọ́nrán àkáwò tó ń fẹ́ kiri wípé ibo láyé ń lọ gangan ibo láyé ń torí kọ ṣùgbọ́n lábíà sí láti pàṣẹ àwọn iléeṣẹ́ ẹ̀ka àti àjọ tó jẹ́ ti ìjọba lára èyí tá a ti rí iléeṣẹ́ ìjọba tó wà fún ètò ẹ̀kọ́ iléeṣẹ́ ìjọba tó wà fọ́rọ̀ ìdàgbàsókè àwùjọ tó ń ti àwọn ọ̀dọ́ àti iléeṣẹ́ ìjọba tó wà fọ́rọ̀ ìdájọ́ òdodo àti ìfipábánilòpọ̀ lábẹ́lé nígbà tó jẹ́ pé ní báyìí gbogbo àwọn fọ́nrán àkáwò náà ó ti wà lọ́dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn tí ọ̀rọ̀ kàn láti rí sí bí ètò náà bí yóò ṣe kẹsẹ̀ já jàre wọn wá ní ní báyìí àyẹ̀wò ọlọ́kan òjọ̀kan ó ti ń lọ àyẹ̀wò nípa ti ọ̀rọ̀ ètò ìlera àti orí pípé bí gbogbo rẹ̀ bó ṣe wà sí ó ti ń lọ lórí àwọn ọmọ náà wọn wá ní ní báyìí o bo ìjọba ìpínlẹ̀ Èkó ṣe farajì síbẹ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá gbogbo àwọn èèyàn wọn wá ní ní báyìí láti lè dáàbò bo ìpínlẹ̀ náà lápapọ̀ àtàwọn ọ̀dọ́ wọn ni wọ́n lo àkókò yìí láti sọ wípé ilé ẹ̀kọ́ ọ̀hún kò sì wà ní títìpa ìyẹn gbogbo àwọn ilé ẹ̀kọ́ Christian schools tó wà ní ìpínlẹ̀ Èkó wọn ni kó wà ní títìpa títí tí wọn yóò fi bá yàrá ọ̀rọ̀ jábì kan lórí ọ̀rọ̀ ọ̀hún ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí òun ló mú wá. ìwé ìròyìn Platform Times gbé ìròyìn tó kà yẹn lẹ́sẹ̀ẹ́ níbi tí a ti kà á lábẹ́ àkọlé wípé lórí fọ́nrán ṣíṣe ìbálòpọ̀ nílé ẹ̀kọ́ Chrisland àwọn akẹ́kọ̀ọ́ márùn-ún ló ṣìwàhù ní Dubai a sì ṣe àyẹ̀wò covid nineteen fún wọn kó tó di pé wọ́n rìnrìn àjò ilé ẹ̀kọ́ ló sọ bẹ́ẹ̀ òun sì ní àkọlé ìròyìn náà gẹ́gẹ́ bí àṣekà ilé ẹ̀kọ́ Chrisland lẹ́kọ̀ọ́ ti jẹ́ kó di mímọ̀ wípé lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ ìbánilòpọ̀ wáyé lákòókò èyí tí àwọn akẹ́kọ̀ọ́ náà rìnrìn àjò lọ sí ìlú Dubai òní márùn-ún nínú àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Christian School lẹ́kọ̀ọ́ ni wọ́n ṣìwàhù lára àwọn mẹ́rìndínlọ́gọ́rin èyí tí wọ́n mú fún ìrìn àjò ilẹ̀ òkèrè náà gẹ́gẹ́ bí aṣíká ìròyìn náà àríkà síwájú sí wípé àwọn akẹ́kọ̀ọ́ márùn-ún ọmọ obìnrin ọmọ ọdún mẹ́wàá tí wọ́n sì rí nínú fọ́nrán náà wípé àwọn ọkùnrin yìí ń bá ṣèṣekúṣe ló jẹ́ pé akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà ní lóòótọ́ ìrìn àjò tí wọ́n sì rìn òun láti pẹ̀lú kópa nínú ìdíje àwọn ilé ẹ̀kọ́ ti àgbáyé èyí tó wáyé láàrin oṣù láàrin ọjọ́ kẹjọ oṣù kẹta sí ọjọ́ kẹrìnlá oṣù kẹta ọdún yìí ó ṣe àlàyé ẹni tí ó fi àtẹ̀jáde síta lórúkọ ilé ẹ̀kọ́ náà tó jẹ́ ọ̀kan lára àwọn àgbà ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ akin fàdèyí jẹ́ kó di mímọ̀ ìpè nínú àwọn akẹ́kọ̀ọ́ mẹ́rìndínlọ́gọ́rin èyí tí wọ́n lọ fún ìrìn àjò yìí márùn-ún nínú wọn ló ṣì wà hù ilé ẹ̀kọ́ sì gbìyànjú láti rí pé ìwà pálapàla kan kò wáyé nínú ìrìn àjò náà fún ìdí èyí ló jẹ́ pé àjà kọkànlá ni wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ obìnrin sí tí wọ́n sì kó àwọn ọkùnrin sí àjà kẹrin èyí tí ó fi hàn wípé kí olúkúlùkù kó lè fi ọwọ́ síbi tí ọ̀wọ́ ń gbé ìwé ìròyìn Platform Times ló kọ ìròyìn yẹn nínú ìwé ìròyìn Punch níbẹ̀ láti rí ìròyìn míì níbi tí Ṣọlá Ògùdù tó jẹ́ obìnrin kan èyí tí ó bímọ fún òǹkọrin akọrin mákìyàn ní Wizkid èyí tó ó bí ọmọ ọkùnrin Bólúwatifẹ́ ṣe àlàyé wípé ọmọ òun sọ wípé ìwà burúkú èyí tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ crew náà hù ló jẹ́ nǹkan tí kò bá ojú mu ògòdù ni ọmọ òun ṣe àlàyé fọ́nrán fídíò náà gẹ́gẹ́ bí nǹkan tí ó rùn létí tí kò sì tiẹ̀ jẹ́ kí èèyàn kírú ẹ̀ kó máa ṣẹlẹ̀ láàrin àwọn ògo wẹrẹ ó wá ṣàlàyé wípé ọmọ akẹ́kọ̀ọ́ obìnrin èyí tí ọ̀rọ̀ náà tí ó ṣẹmọ́ lórí gan ni kò mọ̀ wípé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju lọ ó ní ìwà tó hù náà ó wípé èèyàn kì í hurú wà bẹ́ẹ̀ láwùjọ ìwé ìròyìn punch ló sì kọ ròyìn yìí. ìròyìn etí ọba ń lé etí ọba lóko rèé láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ọ̀yá lójú ọjà. gbogbo ẹni tó fẹ́ soríire torí ire ń súnmọ́ tóun náà ń gba oríire mọ́ra ó yẹ tẹ̀lé mi ká lọ ìta òṣìnà ń pebi tá a dé yìí àá ah, ah. ṣó débìrì ni òkè àtàlà ń pebi àdúgbò kan tó gbajúmọ̀ lábẹ́òkúta ó tó ti yá o ias appreciation promo àní ká ṣá dúpẹ́ ias appreciation promo gbogbo ẹni tó ń béèrè fún ẹ̀dínwó lórí first class seater ilẹ̀ ias unique homes tó kalẹ̀ sí ìkèrè ìgúdàn first class city ìrìn ìṣẹ́jú mẹ́jọ péré sí òkè àtà first class city wìtìwìtì ló ń tà nígbà tá a tà ní two hundred and fifty thousand naira ias appreciation promo odidi ọ̀sẹ̀ kan gbáko ọjọ́ méje péré la fi máa ta first class city ní hundred thousand naira péré dípò two hundred and fifty thousand naira tá n ta tẹ́lẹ̀ ẹ má sọ pé ẹ gbọ́ o torí àǹfààní ẹ̀dínwó yìí ò ní sún síwájú ju ọjọ́ méje lọ two hundred and fifty thousand la ń ta first class city tẹ́lẹ̀ àmọ́ wàá rà ní hundred thousand naira báyìí pé zero eight. 08092944848 April 25 Lamfali Madope. Get ready for positive mental shift when you tune into Line Crossers program with Pastor Tola Udutola, Senior Pastor, Jesus Hells Baltimore, as we study and learn of God's Word together, becoming transformed by the light of His Word. Join us every Monday, 4.45 p.m., Wednesday, 9 a.m., and Friday, 7.30 p.m. on Fresh FM. You can also join our YouTube live streams every Saturday, 7.30 p.m. at Line Crossers or follow us on Facebook at Line Crossers, Instagram at Line Crossers TV and Twitter at Pastor Tola at Line Crossers. Moving your life forward. bá mi. ẹ kú o. ọmọ mi ìyẹ̀rú òkín o máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára ò mókun. ó ṣeé ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrúkọ jẹ́ tèmi. ẹlẹ́rìí dáadáa. láì sí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni pé kálọ̀rì capsule. wọ́n ní ògùn náà gbòǹgbò egbòogi tó ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti yá lọ bá yín e lura. kára yín wà pa ah ò ṣe rẹ ọmọ mi. mustif capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta mustif capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà mígbà pharmacy Two Box pharmacy abiolawe leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adi additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jọ pharmacy ọbántoko iléeṣẹ́ tèmẹ́tayọ̀ prado medical nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pé 08103 three six nine four three four. ó ti yá o. ní csc mountain of mercy. orí òkè àánú èrò èkìtì. God of Elijah twenty twenty two. twenty twenty one twenty two. april yìí ọlọ́run àpọ́tù joseph ayọ̀ babalọ́lá yóò fi máa fà á ṣiṣẹ́ àánú. agbára nínú ẹ̀jẹ̀ jésù. làkórí ìpàdé àdúrà ọdún yìí. prophet musa samuel baba orí òkè. prophet peter ilésànmí baba orí òkè. prophet amos ọláòjó baba orí òkè. agogo mẹ́sàn-án méjìlá àti mẹ́ta ọ̀sán. làdúrà yóò fi máa wáyé. òru jímọ̀ mọ́jú sátidé. bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àṣálẹ́. pẹ̀lú àdúrà tó gbọ́dọ̀ jẹjẹrẹ bí ara. yóò fi máa sọ kalẹ̀ bí òwúrọ̀ òjò. pásọ olùkayọ̀dé àmúre. alága ìrìnsò pásọ ẹ̀sùn kíláàsì lágbàáyé kọfẹ tẹsí káyà olúbóyè ọládèjì csc general evangelist máa wà nítalẹ. ní kẹ́ ọmọ nìyí kẹ́hìndé ọmọ wọnú ọlá aka orin ayọ̀ pẹ̀lú bukola abraham. akọrin lórí òkè àánú mountain of mercy ẹ̀yọ̀ èkìtì lọ́dún yìí ẹ̀rí àpọ̀ bẹ́ẹ̀ lọ́lúwa ọlọ́run àwọn ogun ti wí ti wí. Thank you. ẹ káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìròyìn tá a fẹ́ fi káàdì ẹ̀ ló wà nínú ìwé ìròyìn tropic reporter tó ní àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ àti ṣòwò ìlú kúmọ́kúmọ́ efcc ẹ̀ka ti ìpínlẹ̀ enugu ló ti rọ́wọ́ tó ẹnìkan tí wọ́n pè ní uchechukwu solomon lórí ẹ̀sùn lílẹ̀ díà púpọ̀ ṣíṣe fàyàwó owó àti màgòmágó lórí ayélujára ẹni náà ni wọ́n sọ pé àjọ tó ń ṣe ìwádìí nílẹ̀ imo ìwé ìròyìn reporter ẹ jẹ́ kí a kọjá sí ojú òpó facebook adédìméjì àánú olúwapọ̀ michael ọláyínká torílọ́pẹ́ kúkọ̀yí ògúnbíyì mercy ọláwùnmí aṣẹ́góńgó ayọ̀mídé isaac sunday ọláòṣèbìkan àti olúwafẹ́mi adétúnjì adésínà gbogbo wọn kí wa ni isao alan ìgbàgbọ́ ọláníyì jimoh adékúnlé ifeanyi chukwu emmanuel nwafọ gbogbo wọn ni wọn kí wa ifeanyi gan èkìtì látàrí òkìtì náà ti ń darapọ̀ mọ́ wa ọmọlé táyọ̀ ṣé ẹ ti dé kogi state rí ẹnikẹ́ni tó bá ń gbàdúrà kí yàyà bello jẹ́ ààrẹ nàìjíríà ọ̀tá orílẹ̀-èdè nàìjíríà ní ẹ̀kọ́ ojúmọ́ ezekiel ọládìméjì ọmọfẹ́mi kí àwọn ọmọ nàìjíríà ronú nípa ètò ìdìbò tó ń bọ̀ deborah akíọdé adéníyìn bukola adéyẹmọ wọn kí wa ni ezekiel ọládìméjì ọmọfẹ́mi yàyà bèrò wípé ṣeréṣeré ni ààrẹ orílẹ̀-èdè títílayọ̀ olúwàjò ẹ kú ojúmọ́ kí gbogbo àwọn ọmọ nàìjíríà kí wọ́n dẹjú wọn dáadáa nínú ìdìbò tó ń bọ̀ sẹ́yìn oníṣẹ́ ọmọ nàìjíríà ni aláké alákẹ́ gabriel ok aláké gabriel sunday bless your mo ń gbádùn yín sir more strength amen ìjọba gabriel samuel wọ́n kí wa sonuga adéolúwa wọ́n kí wa oseni monsuru peter dọ̀pámú well done ọmọ bàbá tíṣà tó ní kànga afa Niyas Kataye yanjú ẹ kú ètò ọpọlọ yóò ní dàrú lọ́la Shehu Ibrahim Niyas àmì àmọ̀ràn tèmi fún àwọn ọmọ Nàìjíríà ni pé ká lọ gba káàdì ìdìbò wa kí Ọlọ́run kó yàn fún wa o Samuel Ọlánsè Ọmọtọ́ṣọ́ Ayọ̀bámi ẹ káàárọ̀ ohun tí kò bójúmu ni àwọn akẹ́kọ̀ọ́ yìí ṣe kí ìjọba fìyà tó jẹ wọ́n Olúyẹmí Olúwaṣẹ́gun Michael ẹ kú ètò ọmọ bàbá tíṣà àti oníkànga ìdìbò lọ́tún àti lọ́sì ṣé àwọn olùdìbò wa rò pé ṣé wọ́n rò pé àwọn olùdìbò gàn ni kí wọ́n máa lọ níwájú kí ẹ̀san máa tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀san ń bọ̀ láti olómọrẹ abẹ́òkúta icon olóòtú èbíwèrè àwọn ni wọ́n fi gbogbo yẹn ṣọ́rọ́ sí ojú òpó facebook. eléyìí ta lórí ọ̀fẹ́ àti mú nìyẹn ọpẹ́ pàtàkì lọ́wọ́ yínká adébíwé àti mustapha hussein tá a jọ ṣe pẹ̀lú ìyanu tó jẹ́ kẹ́ máa wà ká tó máa lọ bàbá tíṣà wrong prediction ló máa máa ṣe àyàfi tó bá ṣe ohun tó tọ́. onítẹ́tẹ́ wo nìyẹn. àní wrong prediction ló máa máa ṣe àyàfi bó bá ṣe ohun tó tọ́. onítẹ́tẹ́ wo ló ń. ẹni rẹ̀ five hundred sí mọ́tò tó ní táǹkì òun òṣìṣẹ́ pé kò gbéra sókè kò tí ì lè confam. ṣe ṣe kì í ṣe ìrírí ló fi ń sọ̀rọ̀. paparazzi ni. paparazzi ẹ̀ wo ìwọ tí mo rí lálẹ́ ẹjọ́ kan tó alẹ́ last week tó gbé kẹ́gì níbi òkè láǹtóró. ìrọ̀bù tí wọ́n one sixty five bẹ́ẹ̀ kọjá níbi oní two eighty. pàtó pẹ́ẹ́lú sókè wà ní kó tán náà. <laughs> oníkànga o. eba. aláwàdà ayé àti ọ̀run ni o. ta ló nítọ̀hún. àní aláwàdà ayé àti ọ̀run ni. ta ni kọ̀mẹ́díà. ẹni wọ́n nà lójú àlá. ok tó wá jí tó lọ fẹjọ́ sọ ọlọ́pàá. ok <laughs> ó fẹ́ dá òun láàmú ni. aláwàdà. ẹ wò ẹ pàdé àwọn ọkọ mi bó bá tún di lọ́la èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè ó dàbọ̀ adéyínká adégbìtẹ́ ló kọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà tó bá di aago méjìlá ọ̀sán òní ẹjẹ́ àpàdé lórí ètò alálùbáríkà ní àǹfààní ọ̀tún pẹ̀lú adéyínká adégbìtẹ́ títí dìgbà náà ire o. ó kilẹ̀ falafala. ìdẹ̀gbẹ̀dẹ̀ rédíò. gbọ́ bó tó ṣe ti bí ìwúfà. 107.9 FM. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan. Ayọ̀bámi Àkànjí Adélani ló kọ mi. Èmi ni olùdásílẹ̀ àti olùdarí iléeṣẹ́ IAS e Unique Homes and Properties Nigerian Limited. Tuntun ni tuntun ni tuntun ni tuntun ni ìrẹsà ah, láti pẹ̀lú ayé fẹ́lẹ́ ayé fẹ́lẹ́ ìrẹsà láti gbèdé o. kásòótọ́ mo mọ̀ pé ẹ fẹ́ràn ilé iṣẹ́ wa IES kan ni ìyẹn gan ló sì ń jẹ́ ká tẹ̀síwájú ní gbogbo ìgbà mo dúpẹ́ gan ẹ ṣé o àwọn ọmọ tí náà rí olùrànlọ́wọ́ àánú ọlọ́run ò sì ní fi gbogbo wa sílẹ̀. àgbẹ̀yìnsálẹ̀ ló ní orúkọ òun àbálọ́lẹ̀ ẹ̀yin àgbàlagbà lè ṣáà pé oore lóore máa ń wọ́tọ̀ ìdí gan nìyẹn tá a fi pinnu láti mú àǹfààní aláìlẹ́gbẹ́ tó ń fi oníbàárà lọ́kàn jùlọ yìí tá a pè ní IAS appreciation promo. bí èèyàn bá ronú jinlẹ̀ á ṣàmọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún tọ́pẹ́ ẹ̀mí yẹn ṣàn sọ fún wa ní gbogbo ìgbà pé ká ṣàmà dúpẹ́. ṣé pọ́ńpọ́mọ mi tún sọ ọ́ gbogbo ilẹ̀ tí pọ́ńpọ́mọ mi tún sọ ọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa tẹ̀ ń bíèrè ẹ̀dínwó lórí first class sẹ̀tẹ̀ tí iléeṣẹ́ IAS Unique Homes and Properties Nigeria Limited tó wà ní Ìkẹrẹ̀kú dán first class city ìrìn ìṣẹ́jú mẹ́jọ péré ni sí òkè àtà láti ibi tílẹ̀ yìí wà títí tí ológèrè márosẹ̀ ìrìn ìṣẹ́jú mẹ́ta péré ni first class city wìtìwìtì ló ń tà nígbà tá a tà ní two hundred and fifty thousand naira tó jẹ́ púlọ̀tì kan odidi ọ̀sẹ̀ kan báyìí tó jẹ́ ọjọ́ méje la máa wá fi ta first class city yìí ní ẹ̀dínwó hundred thousand naira dípò two hundred and fifty thousand naira ẹ̀yin náà ṣàmọ̀ pé nígbà tá a pariwo profit city tó wà ní àṣepa ní ọ̀bádàkọ extension tá a ní hundred thousand naira dípò three hundred thousand naira tá a ń tà tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló jàǹfààní yìí tínú wọn sì dùn gan ilẹ̀ yìí ti padà sí three hundred thousand naira tí a ń tà tẹ́lẹ̀ àmọ́ lọ́wọ́ yìí first class city lẹ́tún máa ní àǹfààní láti rà ní ẹ̀dínwó hundred thousand naira dípò two hundred and fifty thousand naira tí a ń tà tẹ́lẹ̀ ọjọ́ méje péré ní àǹfààní yìí wà fún torí ọjọ́ karùndínlọ́gbọ̀n ọjọ́ monday april twenty five làǹfààní yẹn máa kásẹ̀ lẹ̀ ìwọ náà tètè kàn sí iléeṣẹ́ ias tó bá súnmọ́ jùlọ tàbí kó o zero eight zero nine two nine four four eight four eight zero eight zero nine two nine four four eight four eight. IAS Appreciation Promo kò tí ì tán síbẹ̀ o ṣé o tún ti gbọ́ nípa ẹ́stéètì wa kan tó jẹ́ àwòmọ́lé lọ tá a pè ní King City. èrè àṣà ńlá tó apápá láìláì. eruku lálá eruku lálá àfimọ́ nàkànnàkàn tó ń fèrè láti fìgí aláṣẹ jù bọ́ọ̀nù gbígbóná. bọ́ọ̀nù gbígbóná ojú wọn fàìfàì. King City ní àdójúkọ alámàlà barracks randa lábẹ́òkúta àwòmálè lọ gbà ní estate King City yìí fún oníbàárà tó mọ̀ tó dáa three point five million naira ní à ń ta plọ́ọ̀tì kan lẹ̀ yìí ṣùgbọ́n ní báyìí lásìkò IAS appreciation premier one million naira péré lẹ́ẹ̀kan máa kọ́kọ́ san. ẹ gba ilẹ̀ yín lójú ẹsẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ilé kíkọ́ yín. ẹ máa wá san tó kù ìyẹn owó tó kù díẹ̀díẹ̀ fóṣù mẹ́sàn-án gbáko. ó dáa láì tí ì dé ọ́fíìsì IAS èyíkéyìí ó lè fẹ́ mọ bí estate King City yìí ṣe rí. ó yá lórí WhatsApp nọ́mbà ẹ̀ i nọ́mbà yìí 0244 sọ fún pé kó fi àwòrán bẹ̀ ránṣẹ́ sí ọ nọ́mbà náà rèé zero seven zero eight eight zero zero six zero eight nine ọgọ́ta èèyàn péré ìyẹn sixty ènìyàn làǹfààní yìí wà fún ọ ẹ̀yin náà ṣàmọ̀ pé ibi tí Abẹ́òkúta ń sún sí lọ́wọ́ yìí ní randa pé zero seven zero eight eight zero zero six zero eight nine april thirty lànfààní yìí máa kásẹ̀ ńlẹ̀ o kọ̀ọ̀kan sí ias kó o béèrè nípa àwọn ilẹ̀ wọn tí ias appreciation promo yìí ń lọ lórí ẹ̀ kí wọn náà wọ́n tó fẹ́ gan pé zero seven zero eight eight zero zero six zero eight nine ẹ ṣeun fún ìfẹ́ tí ò láfiwé